sọ̀tọ̀ làbá ìgbà yẹn ẹnì máa ti sọ ní bí a ti rí pàdé nínú bùkọ́rì a bá ní ìjáàbò ìgbà ní nàìjíríà ìjọba nàìjíríà a sì bá ní báàbù kẹ́kọ̀ọ́ yorùbá yà ìmáàmù àlùmọ́ọ̀ta bóòrò ni lè má mú un pé máa àwọn èèyàn láyà a bá ní báàbù ìjọba ẹnà ní àbáwọlé ìlú ìbàdàn fẹ́ wọlé fún. ولباب بيان مقصاد الإيمان بالمعاصي ونفيه عن المتلبس بالمعصية على إرادة نفي كماله حديث ضوء على حديث أبي هريرة رضي الله عنه Anàlẹ́bíyà sọ́là lọ́wọ́ àlè ìwọ̀n. Náà ní ìdí twenty tẹ́ra ẹ̀ ìdí tẹ́ra wa ṣe àmà àtòrí ọmọ. Twenty lẹ ti tẹ́ra. Á ẹ̀rí kàwé. Sọ́ọ̀lì tẹ́ra twenty. Láyé zùrù báyìí ṣílẹ̀ yẹ zùrù wàhùwà mọ́tò. Wàlá yẹ sùrìkù ṣílẹ̀ yẹ sùrìkù wàhùwà mọ́tò. Wàlá dàbí ìwáyà. ولا يلتهب نخبة يرفع الناس إليه فيها أبصارها أبصاره حين يلتهبها وهو قد فبسن بحديث يوم ولا يلتهب نخبة ذات شرف يرفع الناس إليه أبصارهم فيها حين يلتهبها وهو حديث من يطلع نقصان الإيمان بالكفو الإيمان بالمعاصي الموت دفع الشرك أجل أن نتعرف الإيمان نزع محل السنة أهل الحق الإيمان يوجد اعتقاد بالقلب وقول باللسان وعدم الوجه أو الآن láàyè ọkàn yẹn ìmọ̀nù ìmọ̀nù lọ́wọ́ rẹ̀ ó sì ti jẹ́ kó o lè ṣe sáà ọ̀rọ̀ tó ní ẹ̀láńkú wàhálà yóò ní ìṣàwà rẹ̀ ó tún jẹ́ iṣẹ́ pẹ̀lú owó. ìmọ̀nù nìyí o yẹ̀sí ní ìlú sọ̀rọ̀ a máa lé fún pẹ̀lú pẹ̀lú ọ̀rọ̀ tó ní ìmọ̀ ọ̀sẹ̀ tó sì máa lé fún pẹ̀lú ìlú. ọlọ́pàá ní ìmọ̀ mọ̀sẹ̀ àlẹ́kọ̀ọ́lá báwo wà bá rọ̀ báyìí bàyáàlì ọ̀pọ̀sọ́ ní ìmáàmì ní màá. ẹnu ọ̀nà yìí fẹ́ sàlàyé kíkú ìmáàmì ẹlẹ́sẹ̀ wọ́n náà kù ní ìdí wọ́n tún fẹ́ sàlàyé kíkọ عن المنطلق بالمعصية nípa ẹni tó ṣe bọ́ wẹ̀wù ẹ̀fẹ̀ aláìyẹ̀rọ ọ̀dọ́ ti lẹ́fù ìtàmẹ́rin. ṣé wọn ti sọ nípa kò túmọ̀ fún tọ̀ wọn ti lọ́sọ̀ ti fi kéde rí. wọ́n ti rí ẹni wípé ìgbàgbọ́ rẹ̀ ò pé ìgbàgbọ́ ìgbàgbọ́ rẹ̀ ò pé dáadáa. àdéhùn àmì ìfọ̀rọ̀ alẹ́ àmì ìlú wọn là nàbí sọlá àlọsọlá lọ pé ààyè ìdáni ṣìnà ní ọpọ oníṣìí náà ní máa tẹsí náà nígbà tí ìṣìnà lọ́wọ́ wọn wà lóhùn ó sì di gbàgbọ́. mo lè dájú pé wọn là ààyè ìṣòro lọ́kọ̀ọ́ ìṣìnà yẹn sọ̀rọ̀ ká wọ́n wà lóhùn ẹni tí mo tí ó dẹ̀ ní máa mú nígbà tí mo tí láwọn ẹ̀ lọ́yọ́ mọ́ mi tó yẹ nípa rẹ̀. wọ́n la yẹ sọ̀rọ̀ kó sáré fún èyí ni ayẹ sọ̀rọ̀ ẹni tí ń jalè ní ọ̀dẹ̀ ní máa jalè nígbà tí ń jà lọ ìrànwọ́ bákan náà wọ́n ní àlejò tó wà ní ẹgbàá wa ní wọ́n yá ẹni sẹ́yìn ní lókùnbà kò dẹ̀ ní jà nǹkan gbà ẹgbẹ́ ń lọ́jà gbà yàn dáadáa ṣàròkè ọjọ́ nǹkan jẹ́ nǹkan tó ní yẹrùfà ọ̀nà ìṣẹ̀lẹ̀ yìí àjẹsọ́ ọ̀rọ̀ kò sí ha báwọn yẹn bẹ̀rẹ̀ sí ní wò pé ee òun ní màá ń gbé lọ yẹn báwọn yẹn ló yóò dé wò kí yẹn yẹn ń tẹ́jú kò تكلم به العلماء طويلا wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. náà dáre ìlú náà ti gbé kìí ṣe kó ṣe mẹ́fì rẹ̀ yẹ́nyẹ́ tẹ́tẹ́ ló ti ní báàgì wọn láti yẹ ìwòye. àmọ́ ìmọ̀ mi lára ẹ̀rọ láti gbé ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ òkúta rẹ̀ kọ́ni láti. ẹnìyẹn nì lórí àwọn àhàdìsì yìí àtàwọn míì bá tún padà máa gbà wọn sọ fọwọ́ àmì ọ̀nà nínú ẹ̀mí fún ìlà àwọn àhàdìsì tó ní ìṣá rẹ̀ ọ̀rọ̀ àká bó ti wà yìí á sì mẹ̀lẹ́tẹ̀lẹ́ máa wà láyé lábẹ́ ìlú yẹn. ààrẹ ṣe nẹ́fù ìmọ̀ tàmáàmà kúrò lára ẹni yẹn bàbá yìí lọ nígbà tó ń bá ti wà lára rẹ̀. Ojú àdé ti wà nílé ọ̀nkọ́ ìlànà ìlà àti ìlànà nígbà tí ìdílé wà nílé rẹ̀. Àbí ti ọ̀rọ̀ dáadáa náà ti wà. Ìgbẹ́ni ọba ń lé ẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀la rẹ̀ jẹ́ láyé ẹ̀ tí ọba dẹ̀ ní jẹ́ tó máa ọlọ́run lè jẹ́ ní àjọ ìgbà ìgbà ọba sì wò lè ní ilẹ̀ nígbà tó. Mọ́tò túmọ̀ pa ọgbọ́n tó kí ẹ máa lọ jáde ìkọ́ máa lọ sí ìṣúná ìkọ́ máa lọ sí ìkọ́ máa lọ já nǹkan gbà nígbà tó mọ́ ìyẹn lè máa lọ. kọ́dà tó lọ́ọ̀ náà bá sọ ọjọ́ náà sọ̀rọ̀ àti fún wa àtàwọn míì náà wọn lè máa wọn kálá fún ọ̀sọ́ ẹ̀ wọ́n ní mọ́ ìyẹn lè dídò ní fún kẹ́kẹ́ yọ máa di gbogbo lórí padà dájọ́ ní fún kẹ́kẹ́ ẹgbẹ́ ìfojúrí náà ní ẹ̀rọ àfojúrí náà jẹ́ ẹ̀rọ ìwọ́kẹ̀ sí i ọ̀lẹ́ má bàlá fún ẹ̀jẹ̀ náà. إمام البخاري وضع حديث من أجل الانتفاع الأشهر له فهو سنة فإنه وعوان مدام يرى الله سبحانه وتعالى التقييم من القبل والميت والأنصار والأسلام رجس من عمل الشيطان أصي تاتا والأنصار ما لا كان الله ìta sọ pé jùbọ̀ wọ́n àdúrà àtọ̀kọ̀ tó máa ń fi hàn níbi ọ̀sà gbogbo àwọn pátákì sì tó ń nà á wọlé ṣọ̀rọ̀ ìdọ̀tí ní ẹgbẹ́ inú ṣáàtì láti tọ́wà. Àgbọ̀ yìí bá àtàwọn ọ̀sẹ̀ ìjọba orí ní ìgbà lè ṣàṣìbá nígbà tó ń pọ̀ lẹ́nu ọ̀nà àbáwọlé alákọ̀ọ́kọ́ tí a yà àtàwọn Ẹnu ọ̀nà àbáwọlé mi tí a ti wọlé sí. هنا باب بيان اتصال المنافق حديث باب هنا من حديث عبد الله بن عمرو بن العاص رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا سمن خان وإذا حدث كذب وإذا عاهد ودر وإذا خاصم فجر حديث من حديث عبد الله بن عمرو بن عمرو العاص رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم أربع من الشراب mọ̀ọ́sùnmọ̀ fi ẹni táwọn fẹ́rẹ̀ ènìyàn bá wà lára káàdì ẹni lọ́sùkà nìkan lẹ́bi tí o gbọ́dọ̀ tó bí ọ. ọmọ nǹkan ti fi ní kọ́kùlá fún mi lónìí ẹni tí wà sí ẹ bá wà lára nínú fẹ́rẹ̀ ènìyàn káàdì ti fi ní kọ́kùlá fún mi lónìí ẹni yẹn ti mú ìwà sí kan nínú ọ̀rẹ́ rẹ̀ lónìí yẹ̀dá àlà tí a fi máa dùn. Ẹ̀rí tọ́wá túmọ̀ ká lọ káyà pẹ̀lú ìgbésẹ̀ ìjọba mẹ́rin ní Nàìjíríà àtàlẹ́ ìnàta. Ọ̀rọ̀ àtẹ̀lé ìdàlá wọn àṣìyà. Ìdájọ́ àwọn ọ̀sọ̀lọ́ ìpèlú. Àwọn olókùn méjì wọ́n máa wà ní ìbàlẹ̀ wọn. Òòlù ẹ̀rí alátìlẹ́yìn ìgbà ló máa gbé àgbàdo àlè ló ayà yẹn fẹ́ nìyí o àlè ló ń bẹ̀rẹ̀. ọmọ yìí kẹ́mi lẹ́nu tí yẹn bá yọ òun lẹ́nu tó ṣe kọ́ bẹ́ẹ̀ ẹ̀mí bá fún lẹ́nu tó kọ́ ọdí ìtọ́jẹ́ balájú ọ̀sán sọ̀rọ̀ ìṣèlú bọ́sẹ̀lì tí èdè gbèsè ń fi mú wa. ṣùgbọ́n àdéhùn yìí fẹ́ kí ó wá tó mú wa tá a máa ń bá lára àbúlẹ̀ tuntun lélẹ̀ kí ìwọ̀n máa fi bá ẹ̀ nígbà yẹn láti ní máa ronú ẹ̀ pẹ̀lú bí fáàsì náà. àdéhùn yẹn àwọn nǹkan mẹ́rin mẹ́rin ìlà tó mi lẹ́kọ́ tí wọ́n bá fọkàn balẹ̀ ní láti dàgbà. nírò ìlà àgbègbè tó ti báyìí ìdóni ti pẹ̀lú àmánì. ìgbìmọ̀ bá fi nǹkan sọ báyẹ̀ àjàgbá. àti àmánà èyí tó jẹ́ àmánà tó kàtà lé ní sọ̀rọ̀

ẹni kó o tó o kàn nínú ọ̀rọ̀ o ti parọ́ ẹ̀rí ẹ má ti kájà jẹ o tí a ti lọ gba àwọn kẹta ń dá akọ yìí ẹ̀sọ́ ni wọ́n a ti fẹ́ kí mùsùlùmí ọ̀nà tó o lọ ṣùgbọ́n lẹ́yìn ẹ̀gbọ́n ni ọ̀wá túmọ̀ fún akíkà máa lọ tó o lọ. Bàbá bá dẹ́gbàá lọ أن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء dáadáa ọlọ́run yìí nítorí kí áfíríkà ní ìṣòro ọ̀hún lọ sí irán lọ lọ sí jàmbá lọ lọ sí ìyá lọ àbáfẹ́ lọ gbé ìṣojú ìjáde kó nínú tàlágbà ọlọ́fẹ́ lọ gbé bọ́lọ̀ orí ìpayà ẹni ẹ̀ máa. jọlọ́ máa máa forí ju àdúgbò ní forí ju àdébì tó láàkàlà lọ sí àdínẹ́rì kan wà ẹni táwọn bẹ́ẹ̀ ń bá wà lára rẹ̀ káàní mọ̀nẹ́ẹ̀sì kan ọ̀ọ́nì kan mọ̀nẹ́ẹ̀sì kì í lọ́jọ́ kan láì dáa ọmọ nǹkan ẹni ti fi ìhàsílẹ̀ ẹni tí wà sí ní ẹbá wà lára ẹ̀ yẹn tó ṣe gbogbo ẹ̀ lọ́wọ́ lára ẹ̀ o gbogbo ẹ̀ lọ́yìn ẹni pé ó mú kan ló mẹ́rin káàna ti fi ìhè pàṣípàtàn iná ti fà á ó ti ní ìwà nípa ìyẹn nínú sọ̀rọ̀ ẹ̀kọ́ yìí àṣà yẹ̀dá àṣà yà fi pa sí àkọ́kọ́ ló mẹ́rin náà ìyà tó ní iná tá a bá kọ́ kẹ̀kẹ́ rẹ̀ kí á ọmọ àjàmbá wà ìdá àjà kàkàdà tọ́ba dé sọ̀rọ̀ yọ lẹ́ẹ̀bà mi wà ìdá àyàkàdà gbọ́dà tọ́ba ti fún yàrá olùkáwà mi èyí ọlágájá àbí àbí sábòsí fúnra wa òun náà wà padà lọ sí gbàgbọ́ àdìbàdàn fún mẹ́lẹ̀ fìyẹn fi yé ní oṣù ìyá rẹ̀ fi lágbára lọ́sọ̀dọ̀ máa dẹ́dà oṣù lórí àwọn àlùfáà àlùfáà wípé màmá ọ̀sẹ̀ làmà àyà ẹ̀dà ẹni wọn bá pa ẹni tá a ti bá lálùkà wà ní fàárí pa làmúyẹrẹ rọ ní àtẹnudẹsẹ òun kà fún mi kó máa lò torí pé kó máa lò jẹ́ni máa wà sí àwọn ní kódà bàtúrà kàkà yìí nípa ti yẹ ìyọ̀n máa lò tọ́ba tó wá jáde ní fájàmù ìjà ní sẹ́nà ẹ máa lérò pé ti kú ewé ni yẹn ẹ sẹ́nà kó ewé ni ẹ̀yìn ẹjọ́ ti bẹ̀rẹ̀ sí ní ẹjọ́ awọ̀ látàárọ̀ lórí ìjọba ìgbàgbé ojú ọ̀lẹ́gbẹ̀ẹ́ ní gbọ́dọ̀ tó lọ sẹ́ ẹ láti láyé ní ọ̀sẹ̀ ní. ní àwọn ní ìyẹn bẹ̀rẹ̀ sáyẹn ẹ̀sán bẹ́ẹ̀ sọ mẹ́ta ti túkà níbẹ̀ ìdàkọ́kọ́m ẹ̀dá ajáde tó ló tẹ̀ láti ọlọ́run tó bá bá yẹn jà ìjà òní sẹ́mọ́ ẹbí mo sì ti bẹ̀ yìí à èyí ẹ gbẹ̀bẹ̀ sáni wọ́ ọba adéka ni a máa bẹ̀rẹ̀ èyí ẹ gbẹ̀bẹ̀ ẹ̀rí nọ́ọ̀mù bọ̀kọ́rí ní hànífẹ́ jáde tó ti jáde náà nọ́mbà tó àbá ní ẹnu ọ̀nà àbáwọlé báàbò àìláàmọ́ tó ti mú náà عليم نبي وشفاء حديث من يقول جاسم سمان سيد ناري ما تعلمون بعدين نبي أو حديث أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أكلنا قال حديث لي هذه الأمة ونهاية حديث أبي هريرة رضي الله تعالى عنه ماذا جاء في رسول الله صلى الله عليه وسلم آية المنافق عمي من شخصيته فلا ممكن أن وإذا حدث كلام فقد صار وإذا وعد أخلف tó bá dẹ̀ sàlùkáwà lórí ẹ̀. Kì sàlùkáwà ní bí ẹ̀ kéèyàn padà lágbára rẹ̀ mọ́ o. Mo lọ bọ̀ wá ní kàdé ìdí bẹ́ẹ̀rẹ̀ kẹ́tọ́ sí ló ti kọ́ nínú ìgbèrè sí mọ́tìkì wa o. Ẹ má lè parí oṣù lọ́wọ́ láti gba olóòtú. Ẹ bá yọ ọ̀dọ̀ lọ. Ní àwọn ìgbà wo oṣù fún ọ, oṣù fún ọ̀rọ̀gbà ìbẹ́yìn náà ní máa ń gbọ́ lọ́jọ́ ayọ̀kọ̀ ìlànà àyùkọ̀ náà ti fi mẹ́ta lásìkò báyìí tó o ní ìyàn lágbára mọ́. ìyẹn sábà sáwà ní kò lágbára ẹ̀ ìbẹ̀ta lóye. ẹ̀nìyẹn lágbára sí ìyẹn là ń sọ̀rọ̀ ní báyà ó ti mú sí ìgbà tó ó gbìyànjú láti sọ̀rọ̀ ọmọ ṣẹlẹ̀ mọ́. ọ̀yà tóbi náà kọ́ ọ́ tá a bá lẹ̀ fọkàn balẹ̀ láti gbà eléyìí láti rìn náà bùkárí ọdún jáde nínú eléyìí láti alóde ìdáàbò sí náà nígbà tí báwo àìláàbò ìlú náà ẹnu ọ̀nà tí ń sọ àti olóyún méjì sọ̀rọ̀ sí i ìdáàbò mọ́ ẹ má jẹ́ ká gbàgbé o máa sọ fún ẹ pé ìpá ẹgbọ́n gbàgbé sórí burúkú pẹ̀lú ìṣẹ̀lẹ̀ sí i olóyún àti ìdáàbò rẹ̀ sọ̀rọ̀ sí i. bí ọba wọlé náà ìpàlẹ̀ ìlú ọ̀dà iná jẹ́ ọ̀wà akọ́jú káàkiri ìlú àlẹ́ ìyàn ọmọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá ní ọ̀rọ̀ pé ní ìyẹn ọmọ náà kò ní iná ìdáàbòbò àtúnṣe ìlú àwọn ọmọ kì í kalẹ̀ kalẹ̀ ní iná lọ́wọ́ àbótọ́ nílé òfin ló máa wà káàkiri nílẹ̀ àwọn sọ pé pẹ̀lú ìsàlẹ̀ náà ni wọ́n máa wà ọ̀là ìfẹ́ ìjọba ìmọ̀ sí أدور على الإسلام والمسلمين سلطات موجودة الإسلام àti Mùsùlùmí ojú ti láti lọ. Tọ́lọ́ mojú jọ ọ̀rẹ́ ọ̀tá ni wọ́n. Àwọn máa wò bára wa ní ìwé bára wa bẹ́ẹ̀. Àwọn náà bá wọlé fún wa lára nípa àkókò ìgbà. Ẹgbẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tá a tí wọ́n ti dẹ́mu náà àlùmọ́sílẹ̀ ń wọ́n ìgbà ẹ̀yin ọba nígbà lọ nígbà lọ àdúgbò láti tó lé wọn ní bí a sọ láti lọ́sọ̀ láyé àdúgbò ìgbà àdúgbò yẹn lọ́yẹ̀ gbogbo àtàbí àwọn bàbá ló máa ń kọ́lé òṣèlú ìdìbò bó oríṣi òṣèlú ọ̀rọ̀ ní dẹ́kun ló wà. òṣèlú yẹn bẹ́ẹ̀ lọ́rọ̀ ìyẹn bí.

àwọn ọgọ́gbẹ̀lẹ̀ ti jàmbá ti jàmbá náà ni máa ń rìn láyé ìṣẹ̀ kò tó dọ́kítà ẹgbẹ́ ọ̀la kan náà. Bí ìlọ́dọ̀ ti kó tẹ̀mù náà ká ìgbìmọ̀ ni ọlọ́pàá fún ayé aláwọ̀ ṣe. Bí àbá sì yẹ máa ṣe bẹ́sẹ̀ fẹ́ ilé ọ̀pá ti ní máa rẹ̀ lọ́kàdà sí ńlá. Ábàrò àbúlá ní àbá ti kan wà nílé. Kò sí ohun tí ń jẹ́ kàlá àjọ máa lè ṣe ìgbà ní ẹ̀ka lè wá borí ìgbà ẹ̀fẹ́ láwùjọ. Bọ́lá akẹ́kọ̀ọ́ tó ń jẹ́ bàbá àgbà máa lè sọ̀rọ̀ ẹ̀sẹ̀ kékeré lélẹ̀ ó sì gbé láti fi ṣe ọ̀kúta ọjà tí ó lòdì. Bàbá àti ìyá ní ẹ̀rọ orílẹ̀ ẹ̀ka sọ́ra wọn àti ìbá àtọ̀rẹ́ ti ká ní ìlú ọ̀sẹ̀ ìlú àtìlẹ́gbẹ̀ẹ́ àti ìtọ́jú ẹ̀kọ́ oníṣẹ́ tàbí ìtàlàyé àgbẹ̀ àti àwọn ọmọ àwọn ìgbìmọ̀ nínú ẹnu ọ̀nà aláwọ̀ ilé ìlú láti wọlé òní báàbù bàyá ni hálì ìmáà ni wọn kọ́ lálẹ́ àti ìlú mọ́sílẹ̀ wà wà àdéhùn tó wà gbẹ́nu ní àdéhùn àtúnlá yìí أن رسول الله صلى الله عليه وسلم قال أيما رجل قال لأخيه يا كافر fọ́kànlè bá àbíhà àṣàdúgbò Orí ìfẹ́ sàlàyé ibi tí ìgbàgbọ́ ẹni tó bá sọ fọ́nà ìyá rẹ̀ mùsùlùmí pé ìyá káàdì ọ̀gbọ̀n ọ̀táàdì rí. Àdéhùn tó wà lábẹ́ ọ̀nà ìyá àdéhùn ìgbàgbọ́ láti ọ̀nà ìrọ̀lẹ́ ọ̀nà ìgbàlá. Wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run láàyè ìyá sọ pé أيما رجل قال لأخيه إياك ẹni lórí tó bá sọ fún ọmọ ọ̀yá rẹ̀ lùsùlí wọ́n pè lọ́mọ ọ̀yá rẹ̀ wọ́n lọ ń gbé sáàmù nílò ìyá káàkiri òkùnkùn lọ ní ọlọ́jà àìlè yìí. Sẹ́ni yẹn ọdún ẹjọ́ bèbè ní mọ́ ọ̀padà sọ́jọ́ ẹ̀. Wọ́n ìgbà ìkẹ́ náà ọdún méjì wọn ní lọ lóko. Mọ́wọ́ gba àwọn eléyìí náà. A máa dàbí nínú àwọn tó kúrò lórí ọjọ́ ìgbà ìgbà ìgbà. Ìlọ́rọ̀ ẹ̀ ló lọ sọ̀rọ̀. ọ̀rẹ́ gidi rẹ̀ àní a máa rí ẹ̀fọ́ wa o. Bàbá jùlọ wà ní ìlú àlórí ẹ̀. Ẹni tó kẹ́ni ọjọ́ ti jẹ́ bẹ́ẹ̀ mọ́ ọ̀pára ọ̀sán ọ̀lú ẹ̀. lè ní gbèsè. Ọláwọ̀n àwọn májẹ̀mú. لابد من توافر الشروط وانتهاء الموانع على ما يحمي Kòdà sí ní fún gẹ́gẹ́ bí ọ̀pọ̀ fún aláàbí ní ẹ̀fẹ́ ní ìrírí. Nínú ẹ̀rọ ẹ̀mí fẹ́ ẹni yẹn tó ní làákàyè tí ọ̀gbẹ̀ni pé tí ọ̀gbà ní sékè bẹ́ẹ̀ ṣe pé tàwílù kan nílò sí. Ìtàkùn lélẹ̀ yàn. Gẹ́gẹ́ bí ṣètò ìgbìmọ̀ ní ìpàdé ìgbàlódé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn àìsàlérò àwọn tí wọ́n máa ń mú àgbo olóró tí wọ́n á ṣe mọ́ra tí wọ́n lọ sí bọ́ọ̀lù ara wọn láàrin láti Tẹ́wọ̀n fún hadithi kan wá nínú àwọn hadithi táwọn ní ẹlẹ́rìí àwọn hadithi tó wà nínú rẹ̀ ilé bẹ́ẹ̀. Wípé mọ̀ nǹkan tala náà gba ohun ìṣe ìṣe. Jákàlá jàhálì náà wà káàlì dáná àlàdà. Ẹni ọba fi nǹkan kan parẹ̀, ìwọ́n tó fi parẹ̀, ẹni ọdẹ tó máa ṣe ọrùn ìjà láti náà. Káàlì dáná àlàdà lẹ́nu tó ń pèrè àádẹ́ ti pèrè sínú ẹ̀. irú àtàdé olóró mọ́ra láfọ́gánistán àtàwọn àyè bí jàmáà àti wọn fún orí àlọ́ òkúrẹ́ nítorí gbọ́dọ̀ tó sùúrù ó sì máa ń lọ ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa àwọn àkàdé ìpínlẹ̀ yìí èyí gbọ́dọ̀ máa lọ sójú bẹ́ẹ̀. ṣé ìlú tèmi àlejò ọ̀sán tó láti wọ́n ní àdéhùn yẹn wà àdéhùn. ṣùgbọ́n a ẹni ló sọ àlọ́ olóró mọ́ra yẹn tí kìí ṣe bọ́lọ̀ túmọ̀ àdéhùn yẹn tí yóò yẹ àwọn olóṣèlú sọ wípé ẹni pèlú káàkiri ara wọn sọ̀rọ̀ òun tí kìí ṣe tó ti dà yìí nìkan ẹ̀yà ń yí àwọn kan mọ́ra wọn lóṣù bí àwọn àdéhùn ìlúra ńlọ sí balabala bó ti dé òun ni fẹ́ẹ́ nìyẹn para rẹ̀ lọ́dọ̀ ìyá tó kọ̀ jọ bẹ́ẹ̀ rárá ọdún tó ti tó kù òun ni fẹ́ẹ́ nìyẹn wà ní gbogbo ìhà ó sì kù sí ẹnu ní ẹ̀sán ọlọ́wọ́ wa ní àdéhùn ìlúra lọ́wọ́ àdéhùn nínú báwo sọ̀rọ̀ nínú ìyá mi sọ̀rọ̀ ìmọ̀ nìkan rí àlejò gbòláàmù sí bàbá rẹ̀ ní kọ́má lọ kọ́ náà lẹ́nu ọ̀rẹ́ máa ń là fún àdéjọ́ ọ̀rẹ́ yóò máa wá yà rẹ̀. Bàbá pẹ́ lọ́dọ̀ bàbá onílẹ̀ àwọn onílẹ̀ ọ̀dọ̀dá ó jẹ́ lórí pẹ́ alúbẹ̀ àbádá òdo. Bàbá ló bí yà. Ó fi ń ìyẹn ló ti kọ́ ìmọ̀ làwọn kọ́mẹ́sì dáadáa. Òṣìyẹ́ lọ gbọ́dọ̀ bàbá onílẹ̀ lórí bàbá rẹ̀ nígbà ìjọjú àwọn ìdí wọn lọ́wọ́ láàrin ìdí wọn lọ́wọ́ tó bá ti wọ́n sí gbọ́dọ̀ láti ọwọ́ àwọn òkùnrin níta ọ̀fẹ́ mọ ọlọ́wọ́ ìjọ láàrin àbá àti bàbá olóyè ọba tí wọn ti bàbá ìgbèrè lọ́wọ́ ẹgbẹ́ olóyè ní àbá wa wọn ń lo ọkọ̀ ọmọ ẹ̀sìn bẹ́ẹ̀ tó bá ti gbé yìí ọ̀pá ìwé ó sì ìwọ̀nba ìwé ìwé ìwà rẹ̀. nínú bàbá rẹ̀ tó ìyá àwọn ọmọ mi kọ́ iná yẹn dáadáa. àwọn ọmọ mi kọ́ iná yẹn. àbá àtọ̀tọ̀ tó àdáwò ti dé. tọ́ba padà bí wàhálà má jẹ́wọ́ wọ́n máa ń wá lọ. nígbà tí ọwọ́ ti wọn lọ. ọba ìlà apá ìwé jù ọba àgbàlá ọba yẹn bá bínú dá àwọn ìṣẹ̀lẹ̀ sábà ìdúró bínú dá àwọn sábà ìdúró bínú dá gbogbo àwọn bàbá ti gbàgbà báyọ̀ ọ̀rọ̀ sáré sí ìmọ̀lẹ̀ àwọn ẹgbẹ́ òfin ìgbà tọmọ yẹn gbà lọ́wọ́ láti láwọn ìwọ̀n nígbà bàbá àdúgbò náà bẹ́ẹ̀ fún ìṣòwò ọ̀rọ̀ náà òṣùpá ògbìyànjú wá yẹ ọba ṣe láti fi ọmọ yìí sórí pa ni wọn lọ yí sókè báyìí sọ̀rọ̀ ojúṣe gbogbo yìí wọn lọ yí gbogbo omi ọdún pa. àdáàdá máa ń lọ bá fẹ́ pàdé ilé àwọn ọlọ́pàá tí wọ́n fẹ́ lọ láàbù lábòsí ní ìlú lọ́sí ọ̀rá lábòsí ni wọ́n wá àwọn olóṣèlú ìgbàlódé lọ àwọn rárá ọdúnkọ̀ ọ̀tọ̀ sí ìjọba ní gbogbo ọlọ́run ti láyé ìjọba ní ìgbọ́kọ̀dá nínú àtẹ̀lé ọ̀pá wọn wọn bá wọn ní ẹ̀dùn wákàtí ìfẹ́ lọ bẹ̀rù ọlọ́run pẹ̀lú ní ìjọba ní ẹ̀ma rẹ̀ ẹ̀ fẹ́ tí ó wú wa lórí láti máa ní ìtàn. government transit ló mú jáde gbogbo pépà pátá ló mú jáde lọ́ba yá báyìí ó lè ní gíláàsì náà ó lè ní ó ní kò sí wáyé palẹ̀ yìí ọkọ̀ mi lè ní wáyé palẹ̀ yìí sí láti ní dúdú. ọgọ́rọ́ mú tòtò ní wáyé palẹ̀ yìí ó ní kójú máa ń rògbò ní ìsìn máa rí ibi wájú mi mo kí mo bẹ́ẹ̀ lọ sí lẹ́yìn. ọ̀dà bọ́rọ̀ tí wàá rí náà ní àtijọ́ ó ní fífi tàbí lórí àtàlà ọ̀rọ̀ yìí àgbómi. kí ni wọ́n á sọ̀rọ̀ ìgbé tẹ́rí orílẹ̀ ìjọba wa ní á lọ́wọ́ àgbẹ̀bí kéré ìdílé ọ̀tọ̀ àbí àṣùwájú oníwò láti ṣùwájú. torí náà ní ìlọ́gbọ́ lọ́dún márùn irú àwọn eléyẹn nìkan ọ̀wọ́n fẹ́ yayé lẹ́nu yẹn tọ́nà bá ti fẹ́ sàn ọ́ jẹ́ ní wíyẹ́wíyẹ́ yìí. àwọn èèyàn ló bí ẹ̀yìn òṣèlú ẹ̀ àgbẹ̀bẹ̀ ọ̀ ọ̀rọ̀ àwọn àti kọ́kọ́ orúkọ tẹ́lẹ̀ ọjọ́ àjọ àjọ ẹ àfẹsẹ̀rù ni ó ti wà lẹ́nu dá àwọn ọ̀dà ní gbogbo àwọn wájú láyé wájú. ìbẹ̀rù ọ̀dà aládùn àti ọmọ àtìsẹ́yìn òkè nígbà bá ti dé bẹ́ẹ̀ lọ́jọ́ bá ti lọ àwọn àmú ara rẹ̀ bá ti jáde lọ ọ̀rẹ́ ní ibi ni wọ́n yẹ kí yẹn gbá àwọn òṣìṣẹ́ rẹ̀ rárá. àwọn ẹ̀kọ́ máa bá àdúgbò kékeré ẹ má kọjú ra ẹjọ́ kan máa kọjá ẹ̀yìn ọba wa ń dùn ìyẹn lójú dáná yìí àwọn tí ò ní ìrọ̀ àtọ́wá tó ṣe bàbá yìí wọ́n kàn mú five hundred and one kì í pẹ̀lú rẹ̀ àdìbò làbá yìí ẹ̀dà padà fún. ẹ̀dán òdu ẹlẹ́ni ẹni ẹni máa gbọ́kọ̀ sí láàrin mẹ́wàá àti òní ìdẹ̀kùn lórí ìlànà ọ̀gá ni ọ̀gá ọ̀fẹ́ ẹ̀fẹ́ sọ̀kalẹ̀ ẹ̀dẹ̀ gbogbo ìlọ́dún tó ti láti ọ̀nà náírà. irú àjọ àlè ọ̀rọ̀ ogún àmì ọba ju wọn ní ìṣe wọn ọlọ́run à ah, àwọn eléyìí ọ̀gá ju wọn lọ ìwọ sì lọ bí àwọn ọmọ nínú ìyá àlùfà sí sí inú kọ́ọ̀lì wọn ni àwọn oníṣẹ́ ní sùúrù rè wọn ti fẹ́ẹ́ sìn wọn sáré mi torí wọn ọjà ní ọmọ yìí ṣàjọ ààrẹ tọ́lọ́run ṣe ìṣòro ọ̀sìn ọwọ́ àti ọ̀hà sọ fọlá ó lè rí ìpa ìgbẹ̀lú lórí ọ̀sẹ̀ gbogbo bíbélì yẹn ló ń ṣẹlẹ̀ báyìí nọ́mbà tún pọ̀ sí i ní táwọn yẹn ń gbà fọlọ́run ilé ẹ́ àà ìsìláàmù lámàájẹ́ o ẹ̀sìn ọlọ́run lámàájẹ́ o àwọn èèyàn ní sẹ́yà àdìgbà níbi ìlú ẹ̀rọ gbogbo àwọn àmẹ́lẹ́ ọlọ́run àwọn àgbègbè ìsìláàmù ládàá ìlànà ọ̀rọ̀ gbogbo rẹ̀ láàmẹ́ ní ilé láti wá àwọn ìgbésọ̀kọ̀ ìsìláàmù wà ní fún yẹlò láti ní máa sọ̀rọ̀ ní alẹ́ àfúláì nínú ojú ọ̀sáàrí náà. àwọn ìwà ìbùlọ́gbà yìí mú ìlú wọn ti ṣe islam ìjẹlẹ lọ́gbọ̀n gba àwọn ohun tí ó ti pé yẹ́yẹ́ ẹ̀sìn ṣe ṣe ṣe ọlọ́pàá àlọ́ba tí a sọ nígbà tó ti pé yóò ti kó láyé ní àjùdájọ́ àjùlẹ́wọ́ mọ́ àjùmọ́tò lẹ́gbọ̀n yìí lẹ́gbọ̀n òní ni mo fẹ́ sí iye mo ní àjùmọ́tò àyẹ̀kọ́ àjùmọ́tò ọ̀rọ̀ bí ìtùlẹ́gbọ̀n mọ́lẹ́ ìsìlámà ẹ̀sìn ọ̀yọ́nù ìyẹn ọ̀yọ́nù ìyẹn ọ̀yọ́nù mo ti yìí kú yìí wọ́n pé ọ̀sùn àlẹ́ sí ìgbàlẹ̀ láti ìgbàlẹ̀ láti so nípa bẹ́ẹ̀ wọ́n ẹgbẹ́ ni ẹ̀sìn àdéhùn tún ní bí àdéhùn gbogbo láàrin yẹn wọ́n máa padà sọ fọ́ba lórí ẹ̀rí nípa àfikún ọdún tó ní apọ̀ ìtàkùn ọdún tó ní ta ọ̀pá òsì lọ́nà ọ̀pá ọwọ́ akọjọ́ ìdàgbé lórí ìmọ̀lùmọ́ sámúlù nígbàyà ọ̀sán tó fẹ́ sílẹ̀ láàrin rọ́ọ̀sì nìgbàyà tọ́lá bí bẹ́ẹ̀ kọ́ sá ó lè fi ó ṣe bẹ́ẹ̀ báyìí. Èrò bá tún pọ̀ rẹ̀ pẹ̀lẹ́pẹ̀ áá wá tó fi nígbà tó sọ̀rọ̀ àgbèrè tí àtẹ̀dá gùlámù o. Irúfẹ́ nìyẹn ó kú sí ìlú hajj. Ṣùgbọ́n wá lè fẹ́ nìyẹn sì kú wípé ìṣe sí àdó olóró báwọn náà ń so mọ́ra jọ léèrè. Kẹ́gbádọ́rọ̀ mi dáadáa, ẹ wá dájọ́ mi. والبخاري الذي قال دم مخلدا في النار فهو جبان سمع باسم الله سبحانه kí ẹ lórí sọ pé lágbájá ń ká pèrè bẹ̀rù lọ ọlọ́run ìṣòro ẹ má gbàgbé àwọn ìṣòro tó ti ń ta ọ̀rẹ́ ọ̀jẹ̀ ní àná ọ̀rẹ́ ìṣòro ọjọ́ ní àwọn ọ̀rẹ́ gbé ẹ là wọn ń bè ṣe kìkì kí ẹ máa gba àtàlàfíà ní nàìjíríà aláìsàn tó sọgbà káàbọ̀ àbùkẹ́ ìlú ọ̀la nígbà tó lè fi àbùwà níbi èyí ọkùnrin lóun náà ń ìlà ẹ̀sìn ọ̀rọ̀ tó ní jáde lẹ́nu àwọn ènìyàn kò sí ohun tí wọ́n ń sọ ju ọ̀rọ̀ lọ ọlọ́ọ̀ni ẹlòmíràn mọ̀ ẹ̀rọ ọ̀sán àwọn tó bá ń gbẹ̀yẹ̀ dédé kò wá tó wá túmọ̀ wípé àwọn sọ́lá ẹni tó bá dẹ́gbà bá tó gbé èdè ni wọ́n gbé ẹni dáadé bá tó gbé èdè ni wọ́n gbé òun ló fà àjùmọ̀ Muhammad bin abdulwahab alayhi wa rahmatulah làwọn tó sọ wípé nínú náà wà tẹ̀lé Islam ike ẹni tí ọba ti ẹni tọ́lọ́run pè ní kéèké ní kéèké ní òun gẹ́gẹ́ alára ń kọ́ ẹ dáhùn ní káfíìnì ní oníkọ̀ọ̀kan ọlọ́run gbọ́ mi lóbi lóhùn òní gbọ́wọ́ òun òní òun òní gbọ́wọ́ síbi tọ́lọ́run ọba níta fọwọ́ lọ tọ́wọ́ ní ilé àjẹ́ inú ẹni tó wá lè jù tó yẹ pé yóò fi òfin tó tó ó ti lè sọ pé lágbẹ́já sí ìbìrì ni àwọn àlùsùn rẹ̀ èyí náà wà dúró nǹkan sí ìta rẹ̀ ẹni tó gbọ́ ọdún ti bí ní mọ́kàn wọ ẹnìkan sùn ó sí ìbìrì ah, ní ká sẹ́ni yẹn pẹ̀lú owó ṣe sórí ẹ̀gbẹ́ ó ti bàlágà sékè ṣe kọ́lọ̀ tí ìkú ti jẹ́ oṣù àdìsí ní fi múra àwọn ẹbí lẹ́yìn náà ní wípé ìkọ́ ọmọ tó ṣe ìgbà ìjẹ́ ìjọ́dọ̀ rẹ̀ ẹ̀yin náà sọ fún yá ah, fún ẹbí wa ìlú òde ìwé ọ̀gbọ́n táwọn ìmọ̀ sọ ọ̀gbọ́n wọn ní ọ̀gbọ́rọ̀ láyé ní àdìsí sí ọ̀kan náà àwọn ìmọ̀láwọ̀ wáyé nígbà láti إذا حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما بمن غسل ميتا ولكن من قرية ومن حمله فليتوسع أما يوان أصل الدين ما يوم هو هو ما الدين ما هو هو الحديث. ما هو ذلك كيف Sẹ́mọ̀ yìí bẹ̀rẹ̀ ní ìsìnkẹ́sẹ̀ ní kára olùmọ̀. Olùmọ̀ dáhùn máa wájú òun ni àwọn sọ̀hábà. Tètè bóò ní àdéhùn yìí ti jẹ́ lọ́dọ̀ wọn. À nígbà tí ọ̀yà bá gbé sórí àtìlá ìlú àwọn ó ní àhà àwa máa wẹ̀ ọ̀rí náà máa ń yẹ ìṣẹ́kùn ìyọ̀lẹ́ ìgbà máa ń la ẹ̀. Ìbẹ̀nu ẹni tẹ̀rìbàdìrí àlàyé hadith yẹn ó fi ẹgbẹ́ bí hadith yẹn bá tẹ̀ lọ lálàáfẹ́ káṣẹ láwọn ọdún ìtàkàlà mọ̀ fún yìí báàdì àṣìlẹ̀ ẹ̀ àlàáfẹ́ hadith àbáyé ayé bí sàbù sàyé báàdì bí sàyé wọ́n bá dùn sàyé wọ́n ní ọmọ nàá mọ́lá rú kàlẹ́ tàwa dá fẹ́yẹ̀ sàyé ṣùgbọ́n mọ̀ wọn bá sàrà mọ́lẹ̀ dán balẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé wa sàyé wọ́n ní pàápàá jùlọ fáàmù àbúlá ìlú àwọn àdìrí ó ti ní wa ní nàìjíríà yóò sọ̀rọ̀ fún láàrin àìkárí àgbàjì ìyàlẹ́ ìṣẹ̀lá. ọwọ́ lójú júùkù ni máa gbé lọ sí ìṣẹ̀lá. sọ̀ráwọ̀ ẹni tá a sọ pé wọ́n ní bẹ́ẹ̀ tó wá sí wẹ̀ ẹni tí ewé wà láàrin wa yìí. ọ̀gbẹ́ni jọ́ lọ sún náà lẹ́nu tó gbogbo rẹ̀ rí náà àbí wọ́n ṣe ọbẹ̀ gbé tọ́ka sí afẹ́kẹ́ yẹn wẹ̀ ní ẹ̀ka láǹfààní rẹ̀ tí ò ní ilé kéèyàn wọn kọ́ máa rí kéèyàn tó gbé sí ọ̀. ẹ̀fẹ́ ni wọ́n bá wọn sínú tó gbùlá tó lẹ́yìn aládá lábúrú kéjọ. tọ́ba tó bá wọn jà pẹ̀lú mọ́ yóò gba aládá láàrin tó kéjọ. ẹni bàbá ní ọ̀rọ̀ ọ̀wẹ́ tọkọ̀ tí òjò dàbí kírun tán ìrọ́sù kéde ìtajú ọ̀pẹ̀ sí òkú lára tán ìrọ́sù kéde tọ́lẹ̀ báyìí ní ìdájọ́ ike tí láńsá bá wà lórí ike yẹn láti rẹ̀ kó kọ́ máa sọ sóòtù lára ó láńsá sí yóò rí orí ike yẹn lórí sóòtù lára àti ike yẹn máa ń ta ẹ̀rọ kù sọ̀rọ̀ ní ilé lóye nínú ojú àpàdà ń bọ̀ wá bẹ́ẹ̀ nínú àwọn ọmọ ìṣàkìlọ́lá kò lọ́nà òun lọ́wọ́ tí olórí òkúkú ọ̀pọ̀ ọ̀dọ̀ pẹ̀lú ìwẹ̀ ẹjọ́ ìfàgọ́ sí lára ọwọ́ ní ìfọ̀lọ́ gẹ́gẹ́ bí apá àárín ọ̀hún àti ìdílé ọ̀rẹ́ rẹ̀ wọ́n kàdé sí ibi tí àwọn ìfọ̀lọ́ àwọn ọ̀dọ́ ní ìfọ̀lọ́ sọ nípa bẹ́ẹ̀ mo láti á lọ láti dé gbogbo orí ọ̀rọ̀ yìí òun ni hadithi ìṣesí ìmọ̀ ní ẹni tó bá sọ fọmọ ọ̀yá rẹ̀ mùsùlùmí tó yá káàkiri ẹ̀ẹ́dáàbò Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhu wọ́n ní òṣìṣẹ́ ọlọ́sùn láàrín sọ́lá ń dọ̀gbé ayyuma rajulin qala ní àfi ìyá gáàbìrì ẹni yóò tọ́ba ya bọ́ sọ́dọ̀ ẹ̀ nípa àwọn ìwé yẹn ní pé ní ọba ti jẹ́ mọ́ ọ̀padà sọ́dọ̀ mọmọ wọn gbàgbà yẹn tó kúkú ní ẹnà àtúmọ̀ pé má ó lè wọlé pẹ̀lú tó ṣe àtúmọ̀ ọ̀rọ̀ bá yẹn ń gbé ọ̀tá sọ̀rọ̀ àtúnṣe sí ìtọ́jú wà ní ìfọwọ́ ẹgbẹ́. nọ́ọ̀bù bá ní wọ́n gbé àdéhùn jáde ní ìbáraẹ̀ ṣáda báàbù wọn kí pàṣípààrọ̀ àtàwọn yàrá yẹn ti ṣàtúnṣe ẹni tó fi ọmọ ọ̀yà rẹ̀ ní káàkì yọ̀rọ̀ ìwé ìtàwé tí èdè kan wá wá rí kan. ẹni kẹ́sì ní ti bóyá àwọn àdéhùn kan ní oṣù ní kí n obìnrin gbólóhùn. ìyẹn bẹ́ẹ̀ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹni tí wọ́n máa ń ta kárí ìrẹsẹ̀. ẹlòmí ọ̀dọ̀ fóun rẹ̀ sì bá rí ibi tó ń lòdì fún àti ìbò ọ̀dọ̀. èdè ìdíláwọn náà ti fi ọdún tuntun lọ sí ìdílé padà dé. ẹ̀rí máa tọ́ sílẹ̀ yìí pé mọ̀ nígbàfara àkàáwó ìwáyé lè gbà rẹ̀. ọlọ́ọ̀fẹ́ ọmọ ya rẹ̀ ní gáàfì ìgbẹ̀rẹ̀ ìgbà ọ̀lẹ́dà mọ́ra wọn ọ̀sẹ̀ ọjọ́ pé jọ bẹ́ẹ̀ ọ̀dáàtọ̀ náà ni ní ẹni tètè náà, ìfẹ́ náà ní ní ẹ̀dùn kèké yẹn mọ́n bùkárí aláwọn ni wọ́n ṣe jáde fún ìdájọ́ ìdájọ́ ìdájọ́ báàbù ọ̀nìkàkùnrin àkàájú ìrẹ́lẹ̀ ìgbàlódé ìdájọ́ ẹnu ọ̀nà ìdájọ́ ẹnu ọ̀nà àbáwọn méjì láti wọlé nínú ọ̀ṣẹ́ ìwọ̀n ìgbà báàbù bàyánì hálì ìmọ̀ọ́nì ọ̀nrọ́ọ̀bì ìlà àmì àdéhìí lọ́jọ́ ìdájọ́ àdéhìí kùtà أنه سمع النبي صلى الله عليه وسلم يقول ليس من رجل ادعى لغير أبيه وهو يعلم إلا كفر ومن ادعى قوما ليس له فيهم فليتوفى مقعده من النار قال الحديث من أبي ذر معين رضي الله تعالى عنه wọ́n ní máa gbà lẹ́yìn ọ̀la ìṣọ̀lá tó wà ìlú lẹ́yìnká ní wọ́n yọ ní ìdá àìlọ́wọ́ ìlú àti ìlú wọ́pọ̀ àìlọ́wọ́ ìlú àìlọ́wọ́ ìlú òsì ìjọkan kan tó ṣe ní pé ẹni tí èsì bàbá rẹ̀ ní pè ní bàbá rẹ̀ ó dẹ̀ mí nìyẹn òṣèlú àwàdà èyí dẹ̀ ṣe àfihàn nítorí bá mú àtúnṣe mú ànẹ́bí sọlá àlọ́sọlá. a máa wí àbùnẹ́ yìí fáwọn ọmọ tí wọ́n ṣe ọmọ rẹ̀. ọ̀gá ni ẹbí rẹ̀ ọ̀gá àbùnẹ́ yìí a máa wí. àdèrọ́gbà àwọn sọ̀hábà náà táwọn náà lò àtàwọn sọ́là sí ìgbẹ́jọ́ burú lẹ̀. ìwé nígbà mi ò lè jẹ́ dàánú. ṣùgbọ́n lè yí nìyí ẹtí èsì bàbá ẹ̀ ló ń pè ní bàbá ẹ̀ ó dẹ̀ mí ni ẹ̀ èsì tó fún lérè. wọ́n wọ ya ẹ̀yà ni àwọn náà ní mọ̀ pé èsì bàbá ẹ̀ ẹ̀yà ìjàmbá òkè gbá àbí gbọ́dọ̀ nípa bàbá ẹ̀ ti kí ni ọ̀sà ìmúre sọ́lọ̀. àbí kele ní ọdún jọ náà wọ́n mọ̀ ní dáa kọ́ọ̀mọ̀ lẹ́yìn tẹ́lá rò bí ìgbẹ̀mí náà ẹni tí bá ń sọ ìjọ kan mọ́ra kò sí nírìn láàrin wọn padà fámìlì bá ilẹ̀ ti bá rí fámìlì Abíọ́lá olówó àhà ìbọn mọ̀ sẹ́yìn lèyí ní bẹ́ẹ̀ ni ìjọ kan bá Abíọ́lá kọjá sẹ́yìn lèyí ní bẹ́ẹ̀ àhà. irúfẹ́ ẹni bẹ́ẹ̀ fámìlì ọ̀tá bá wà ọkàn àtàwọn òwúrọ̀ yàrá. ó ń tàn ya wọn náà fún ẹni lalu zaman Tuhan itu boleh untuk baik menurut peringatan sini. Eh, merah kemarin itu aku kerja lagi di Sarai itu. Itu boleh nanti yang berbeda pada dia. Macam mana? Aku rasa tu kalau orang baru dah ikut, ya kalau ọlọ́run lè sọ ọmọ lára lè sọ lára àwọn wàhálì ọlọ́run yẹ mo bá lè ẹ̀ ní wọn wọn kò kọ́ ní àdé ìgbésẹ̀ àti ìgbésẹ̀ àti ìgbésẹ̀ ẹnu ọ̀nà ọ̀rẹ́ ìgbésẹ̀ àti ìgbésẹ̀ wọn ẹnu ọ̀nà àbáwọlé ọ̀rẹ́ àti àgbàlẹ̀ àwọn ọmọ àti àdé ìgbésẹ̀ ìjọ àti àdé ìgbésẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ عن النبي صلى الله عليه وسلم قال لا تغضبوا عن آبائكم فمن رغب عن أبيه فهو كفر طب أيضا لا يجوز ولا تغضبوا عن آبائكم طبعا رغب فيه التنصر عنه ọ̀rọ̀ àtòkè jáde. Ìjàgbọ́ yìí pé dáhà aláwo wọ̀ dáhà aláì ọ̀rọ̀ إذا مثلا المسجد القلادة الله إلى ذلك أن يا أستاذنا هذه عليكم حقا أنا أنا ما تقول أنا أجاب جاري يلو في بعجر قال يا أستاذنا لا نريد أن ندعو عليكم حقا torí onígbọ́ ni pé òṣàdù wa abẹ́sẹ̀pẹ̀ fún ibà yọ ọ́ tẹ̀sán tó tó àlàwárí mẹ́ tọ́ba ti di dàá àlá ó dẹ̀kùn tọ́ba di oṣù dá àìlá òjò ọjà lọ. Wọ́n tọ́ka ẹ̀ fún ilé ẹ̀rí pé àṣàbà náà lórí ìlú àtìlẹ́yìn ọwọ́ alágbò. Àdìgẹ́ ti bẹ́ẹ̀ ọjà lọ àlẹ́. Bẹ́ẹ̀ náà ni Rọ̀bígà fi àti Rọ̀bígà àlè. Tọ́ba di Rọ̀bígà fi ó tún dúró kòrò ó tún kẹ̀yìn ó tún jẹ. Ana ana arúgbó agbóhùn ìjàmbá náà jù. Kí ni ìtumọ̀ sí? Wọ́n yà kàn ní àyè ọ̀la oṣù fẹ́ tó wù mí ọ̀rẹ́ bá yín jáde ẹ máa wọn lè ní kú ìgbẹ́ta. Arúgbó bí ẹbí arúgbó bí ìṣìdá bàmẹ́ẹ̀tì. Ṣùgbọ́n bá ju arúgbó à ń bàmẹ́ẹ̀tì kù kí ni tùmọ̀ rẹ̀? Pé oríṣi àwọn ọmọ mi, wọ́n máa ń tẹ ìṣẹ̀kútẹ̀, ó ní gbogbo ayé wọn. Wọ́n ń wọ́tọ̀ wọ́n kẹ́gbẹ́kẹ́gbẹ́ àǹdà àǹdàbọ̀ àǹbàmẹ́sì kí ni tí wọ́n rẹ̀ ìdíyẹ olóòtú tí wọ́n nù hàdí ìjọ ọmọ rọ́ọ̀dù là ń sùn mẹ́sì ẹni tí ọba ti dàtí lànà ẹni ẹni kẹ́ẹ̀dì bẹ́ẹ̀ bàbá yìí ọmọ wọn ti là á ní ayé ẹni wọn bá kọ sí bàbá ẹ ọgá ẹni yìí sí bàbá ẹ ọgbà tó kù àìmọ rere ọmọ kò bá lọ sí délé náà yàtọ̀ láti sára ní ẹgbẹ́ eighty five ní báàbò ẹlẹ́ẹ̀kọ́kẹ́ nínú ọ̀sán báàbò mọ̀ ní ìjà àìlà ọ̀yẹ ẹni ẹni tó bá pèsè lọ́sọ́dọ̀ ẹni tí èsì kí ni ọ̀sán tí èsì bàbá ẹ̀ ti gbé ní bàbá ìdí ìgbé mọ́ra kọ́dà gbogbo wọ bàbá jẹ nílọ́dún ẹni bọ́ọ̀lù ẹni yẹn tó dúró lọ́dún ọlọ́run bá wúlò tàbí ìgbìmọ̀ alára lórí bẹ́ẹ̀ kọ́ ìdí àtàrí ìlú ọ̀dẹ̀ Àdìsí sáàdì ló dàbí wàkọ́ àti àbí kàkàkà. Wọ́n lọ lábẹ́ bá mi sàn. قال سعد سمعت النبي صلى الله عليه وسلم يقول من ادعى إلى غير وهو يعلم فالجنة عليه حرام فذكر لي أبي بكرة فقال وأنا سمعته أذناي ووعاه قلبي من رسول الله صلى الله عليه وسلم سعد بن أبي وقاص أتى أبي بكر قد سعد صديقه سعد بن مضبوط النبي صلى الله عليه وسلم من ادعى إلى غير أبي ẹni tí bá ń fi ẹni tí èsì bàtà ẹ̀ ní bàtà ẹ̀ tó ń bá fi mọ́ra yẹn kò sàwádà ó kú lọ́rọ̀ sí i. wọ́n wọ̀ yá àyà kù. ó dẹ̀ sì mọ̀ pé kí ni èsì bàbá òun ó sì ń fi bà rẹ̀. ó sì mí yẹn tó lọ kódà bàbá rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀ká sí yẹn. ọ̀wọ̀ yà á máa ná òwe sí i tó dẹ̀ bàbá wọ́n ní bàbá báyìí kò wọ ìyá ìgbà ìgbà wọ́n ní bàbá bẹ́ẹ̀ hà nínú ìṣẹ́ sẹ́mi àìsíwèé ní gẹ́gẹ́ alára gbọ́ sáàbù sọ́lẹ̀ mọ́ gbọ́ sẹ́mi àti òògùn náírà etí mi méjèèjì gbọ́ òògùn náírà ni o ṣùgbọ́n gba àwọn tuntun lọ́kà ìyá àtòògùn náírà àyè fáìlì lóṣù àlàáyé fún àdà àlámọ̀ sọ́lá mẹ́rin kí ni etí mi méjèèjì dẹ̀ gbọ́ báyìí wọ́n wà á wò pẹ̀lú ní ọkàn mi dẹ̀ sọ lọ́dọ̀ dání o mi ń lọ sí ìlà ẹ̀mí sàlùmọ́ ẹlòmíràn ni wọn ọ̀sà déédéé sí bàbá yẹn ọmọ ògbà tó ń wà gbèsè ọmọ lọ́fẹ̀ẹ́ ya rẹ̀ olóṣòwò rẹ̀ lọ́dọ̀ ya rẹ̀ tí ọba jẹ́ lè rìn lọ́wọ́ lò. láti ń sọ fún wa yóò kò sí ohun tó gbé ní ti fún yẹn tí yẹn wá sọrí òfin mọ́ ní. àwọn tó lè fi yẹn bá wà lára wa tá a fi ti gbà ó sí ẹjú kálọ̀ pẹ̀lú ọ̀lẹ́. ìgbà a ní bàbá mi ó lo bá ìwọ̀n òdẹ ní mu jáde ọwọ́ adájú kò yẹ ní kéde ní ọ̀lẹ́ mọ wọ́n o. mo tí wọ́n máa ń sọ ní àti ọlọ́run ni wọ́n fi lè wọn ilé ìdíje. إحسانا يأتي على ما تحسن بالوالدين إحسانا أجد هذا كما مر على العلم حسن حسن يعني كيف أول من دون سدادة فيه wàá tún káàbùkù sí ọ̀la ṣe. Torí pé ọ̀yà máa ṣe ọlọ́run ìlú àti àì. Lọ́ọ̀tọ́ ọba Adéta lè bí òun bí o, bí ló jẹ́ tó wà ní òun mojú lọ́nà gbogbo ìta máa ń kanú àti níbi ìkópa àti ìsì ọ̀pọ̀lọpọ̀ nínú gbogbo gbogbo ìgbàmù ìdánilọ́gbọ́ ọmọ ẹ̀sùn ọmọ òkú jẹ́ ìjọba ìjọba àti ọ̀rọ̀ wọn pè wọ́n wọ́n jọ fún ní ara wọn lánàá nígbà tí jẹ́ lọ sí ìlà láàárọ̀ pé ọmọ ìlẹ́gbọ̀ọ́ ìgbàgbọ́ lásán òfin gbàgbé ọlọ́run wa sọ pé ìwọlọ́ kọ́kọ́ tẹ̀ ó tó ṣe ọ́. Bẹ́ẹ̀ lọ́wọ́ àná ìgbàmù. Ìgbà ìlọ́wọ́ ìgbàmù ilẹ̀ àárín ìṣe wà láti fi àwọn ìdílé tó kòrò. Ìka gbìyànjú láti ṣe dáadáa fáwọn ọmọ. Ọmọ tí ó lè fi máa sọ ẹ̀ nípa pọ̀mọ́ dáadáa yẹn pé áà lẹ́yìn tó ń bí mi ní ọ̀sẹ̀ ti bílẹ̀. Ọ̀sán ọ̀nà ìbáyìí báyìí báyìí báyìí fẹ́ẹ̀ ìwà wa rò ní tí ò ṣe ó dẹ̀ ní tẹ̀sán ọ ọ̀dọ̀ ọba ń kú mi sí ibi tó lójú mọ̀mọ́ wọn rárá ní gbẹ̀sán ọ. ẹ̀rí sọ nípa bẹ́ẹ̀ lọ́rọ̀ yẹn rí ni ẹlẹ́ni ò ní wọn ìlànà fún ìṣeré wọn ò lè bí ló bá fẹ́. Bàbá mi ò wọ́n lọ rẹ̀. Iṣẹ́ ńlá ni wọ́n á ti bí ẹ bá wà lára wa. Àlọ́ sọ̀rọ̀. Ó lè lò ní ó lè jẹ́ kóbi èdè tó bá fẹ́ sọ̀kọ̀. lọ fún bàbá mi lórí táwọn ọmọ sùkúù máa ní. Àwọn sùkúù ọ̀dà rẹ̀ ní ọmọ sùkúù kìí o. àlejò àgbà ti mọ̀ wọ́n lè tuntun yìí rẹ̀ ọmọ fún yá ọ̀dọ́ lọ́wọ́ alòdùlù níṣẹ́ ayé lọ́mọ aláyà ní ìdùkú òbí rẹ̀ ọjọ́ fọ́n kẹ́kẹ́ pé ẹ̀fọ́ ń bi ta sí ní ọmọ kẹ́kẹ́ iná ẹ̀mí yìí lẹ́sì kẹ́ bá jẹ́ rere lọ́lọ́ ọ̀ta títí ní ọmọ ayé yọ ní ìrọ́lọ́run ó lè wà lọ́gbé ẹ̀ lórí ìmẹ́sì ni ọmọ títí ìwà yìí. mẹ́sì kò ní yóò rí èdò fẹ́ gbogbo gàrí àti ṣúgà tó ta wà lọ́gbọ̀ ẹ̀ tí ọmọ kó wọn bá ní rí ìmẹ́sì ọ̀lọ́ wájú àwọn ẹni ló fi lọ rí mi. àwọn wa ti gàlàtà gàlàtà láti àwọn àtúnlẹ̀ ẹ̀jẹ̀. àwọn ará mi rè kò ní dáhùn. ẹ̀rí àwọn ọmọ ìṣètò bẹ́ẹ̀ yẹn ni wọ́n bá padà áwọ̀ sùkúl ìjọba yẹn àkàlẹ̀ wá bàbá kan. ìlú ìlú àbọ̀ ọ̀gbọ̀n tó wọ̀n fọ̀rọ̀ ló wọ́ tó wọ́n parí ìwé náà bẹ̀rẹ̀ ní o ọjọ́ lọ́dún méje lọ́dún àpò lọ́dún náà. bàbá jẹ́ ọdún kẹ̀kẹ́ tí parí yẹn ó tún fẹ́ wá wọ́n fẹ́ wọ ọdún tó wọ́n yẹ kó tẹ̀ sí ní ìdájọ́ ìdìbò rẹ̀ ó sì ti ṣe ọdún tó bẹ́ẹ̀ lọ́wọ́ àyẹ̀ tí wọ́n lọ gbà wọ́n ilé ìgbà gbogbo nọ́mbà àkókòrin wúlò ìgbè fún ọdún ìṣòkè. ọba tí ń parí ọjọ́ ìbáyà fáà ẹ̀ẹ́ obìnrin bá tẹ̀wé wọn ẹ̀sìn tó ọba ti bá ti wà ẹ̀sìn àti olè ìtẹ̀ ìtẹ̀ àbí ìrúkú wo ló lè Ọkùnrin ìkadá yìí ọmọ àmì ní ọ̀rọ̀ Abẹ́òkúta ìrọ̀lẹ́ àti ó tún ti jẹ́ báyìí wọ́n sì lọ sójú wọ́n sì tàbù fún ẹ̀ aláwọ̀ sí a kí ló sàwọn eléyìí náà wọ́n ti mọ bí mẹ́jọ àbọ̀ mẹ́fà lọ́dún tí wọ́n wá gbèrè lẹ́jọ́ lọ́dọ̀ wájú ọ̀dọ̀ wáyà tí wọ́n fi kan ládọ̀tí tàbá ìdáná bá jẹ́ ọmọ mẹ́jọ tí ò ti tó ọmọ ìdáfẹ́ tó mẹ́jọ tó ti bí aláwọ̀ sí a fún nítorí ọwọ́ ọmọ síbìtì ó ti lọ ó fi ọ̀dọ̀ àyíkọ́ sọ rẹ̀ lẹ́jọ́ ní sáà èdè bá fẹ́ràn lónú àwọn ohun tó wà ilé ìdè òde tí wàá lójú òní lọ́wọ́ àwọn ẹgbẹ́ máa bá ní wọ́n múra kẹ̀kẹ́ sí àwọn ọjọ́ ọ̀pá kẹ̀kẹ́ náà ni bí àwọn kóòtù bí èmi ní ọ̀sẹ̀ múra ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lọ́sẹ̀ yóò

gbọ́ wọ́n sọ fún ọmọ ìfún òní gbogbo òṣùpá àti lè gbé ẹni wọn lọ wà láàyè wọ́n sàmọ̀ bí wọ́n tó ń sábà nìkan wọ́n ní. àwọn eléyẹn nígbà táwọn fi ń kẹ́kọ̀ọ́ ní sábà máa ń rí àwọn mátàrí lórí ilẹ̀ àwọn ọ̀rẹ́ ìwé yìí náà ni sí káàdì ní ìgbẹ́fẹ́ ìwé tó bẹ́ẹ̀ ká má máa wa jẹ ọlọ́ọ̀dì. lórí gbọ́mọ mi ò wọ́n sọ rẹ̀ ròdì ọwọ́ sùn tọ́lá ìbọ́yá ń gbà wọn padà ní kọ́ọ̀sì kan ní òfin ọba gbára lọ sí ọbẹ̀rẹ̀ sí ìpele owó ìjọba bá sì ní kò fún ìyá ní kò fún àwọn ọmọ ìjà ní ti fi kó wù wọn. ẹni wọn bá ti bẹ́ẹ̀ láti tẹ́ ìjọba àlè ìjọba rárá ìyẹn gbọ́dọ̀ fi tẹ̀sán rárá èyí ti tẹ̀lé nínú fárí ni. وفي حديث جابر طبعا في كتاب الفرائض حسن سعيد الخالد بالحائط باب علاقة الدنيا مضاد من الساعة إلى غير أدنى أما النبي صلى الله عليه وسلم يسير الأعداء الأعداء أما أنا بقى ليه بعد وليه باب بيان قول النبي صلى الله عليه وسلم سلاح المسلم بشوق وختانه حديث طبعا هذا الحديث عبد الله بن مسعود رضي الله تعالى أن النبي صلى الله عليه وسلم قال سباق المسلم فسوق وقتاله كفار حديث هنا ولو كان àwọn àdéhùn tá a gbọ́dọ̀ tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ pa ẹ̀. àgbẹ̀gbẹ́ amáṣu àjò wọn lè jọ lọ́sùn láàbò pé kí mùsùlùmí máa kúra wọn kí mùsùlùmí kúrò ẹ̀sìn mùsùlùmí àti fún ọdún mùsùlùmí kò sí ìjáde fún ojú ìgbẹ́ láti ọ̀rọ̀ ètùkù méjì làdẹ̀ ní èyí tó kó ju òun èyí tó ní ìṣe pẹ̀lú àìsígbà mẹ́sọ́lá ayọ̀ bọ́lá ń sọ nípa ṣàìkà ní ọ̀pá pàpọ̀ àti àkùnrin Fíìsì kò níbẹ̀ yẹn kí ló wọ́n á ti bá rù. rẹ̀. Òun ló fà bá wù àgbàjì náà ní Bùkọ́lì Alif Rahmatullah. Àwọn kí bá bó kó fòrò náà fún kìí ṣe yìí tó lè fún yẹn kó nú ẹ̀sìn làwọn fúnfún wọn. ṣùgbọ́n àtọ́ pé ká máa ṣe ó fi ẹ̀gbẹ́ nílá ni níyẹn bá kọ̀ sí òṣìṣọ́pù ẹ̀ ó lè di wàhálà sí yẹn lọ. kí mùsùlùmí máa kó mùsùlùmí kó kó mùsùlùmí ìjáde kó nínú pẹ̀lú àti ọlọ́run ọ̀sìdá lè kó kó. ìmọ̀ àbá mùsùlùmí jà nínú iṣẹ́ náà káàkiri máa ń òtúmọ̀ fún sọ̀wọ́n kàláàlú ọ̀sán tó máa ń bàbá yóò ta ìṣẹ̀dá sọ̀rọ̀ yẹn fi àwẹ̀ ìṣẹ̀dá kò lè mú yẹn tó lò ní ìlà ọ̀sán tí yẹn bá sọ̀rọ̀ tó ní máa bàbá ìṣẹ̀dá ńlá tí yẹn bá sọ̀rọ̀. ìmọ̀ bùkọ́ ni wọ́n ti hà ní ìṣẹ̀lẹ̀ ní ẹja nínú kíkàmì ìṣìná báàbù ọ̀sùn ìlú fi àlìyá ìṣẹ̀dá àmàlò ọ̀gbàlà ẹ̀ wọ́n lábàánú kíkàmì ìṣìná àkọọ́lẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ ní báàbò ẹlẹ́ẹ̀kẹrin ti ní ogójì tí mo mì ní fáyà títẹ̀ rẹ̀ ọmọ bàjẹ́ tí ò sì ní mọ̀ ọbẹ̀ pé mo tó lè bá tí èdè ọdẹ sí mímọ̀ nígbà máa gbówó sí nígbà máa bá wọn sí ìjà tí yóò máa bàjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ mímọ̀. àdéhùn mi àdé nínú báàbò mi ti àtúwọ̀ nígbà wọn báàbò yà fẹ́ pa ọkọ̀ tọ́ra ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀wà wọn ni báàbò. لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم عمارة بعض أنا نبي yìí sọ pé ọmọ ìpadà tẹ́lẹ̀ àtẹ́jú bá lọ sọ ẹ bá sọ̀rọ̀ ní ìgbésẹ̀ mi kò túmọ̀ pé wọ́n ti ká sí ní olóòtà o oríṣi àlàyé làwọn olùmọ̀ọ́sí fún lọ́rọ̀ pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n lọ́rọ̀ ká fi ṣe mújì òun ni pé kí òṣì máa gbéra wọn lórúkọ lẹ̀ fẹ̀yìn lónìí nínú ìfipá irú iṣẹ́ tí wọ́n máa ń pọ̀ àwọn kékeré ìjọba tá a ti sọ láti aláàbí lọ rẹ̀ nìyẹn ibi ẹ̀mí ìpadà lẹ́yìn èmi ti káàkiri ìyẹn ni pé ẹ máa ṣiṣẹ́ àwọn káàkiri ẹ̀rọ pápá tí wọ́n máa wá di apá kan lọ́mọ bọ́ọ̀lẹ̀ àdéhùn lọ́wọ́ àlọ́ náà ni àdéhùn ìṣẹ́yìn yẹn wọn àbẹ̀lẹ́ ọdún ìṣẹ́yìn أن النبي صلى الله عليه وسلم قال له في حجة الوداع استنصت الناس لا ترجعي بعدي كفارا يضرب بعضكم رقاب بعض. طيب. جرير بن عبد الله بن مجدد رضي الله تعالى عنه صلى الله عليه وسلم أصحابه من حجة الوداع حجة لا ìdájọ́ ìwòsàn. ọ̀nà ìṣẹ́kù ti ná ẹ̀fà bá ń dáwò yẹn látẹ̀wé wọn dájẹ́ sọ pé wọ́n dájẹ́ bá ń wájú dájẹ́ àwọn sọ pé wọ́n dájẹ́ ẹ̀fẹ́ ní làwọn wà sí ọ̀tọ̀ sún náà bí ọ̀tọ̀ sún náà jàmbá ọ̀tọ̀ sún náà bàbá mi ní ìlú ọ̀lọ́wọ́ àwọn sọ́lọ́ lẹ́yìn ọ̀tọ̀ sún wọn dá nínú àwọn ẹni tó lò ó lọ́wọ́ àdéhùn àbí ọ̀hún ọ̀dọ́ ọ̀gbọ̀n àti ọ̀sán tó là ń pé máa ń dá àwọn èèyàn lábẹ́ ariwo yìí pọ̀. wọ́n nígbà tó wáyé lọ fún kọ́ọ̀l wọ́n wá sọ̀rọ̀ ìpè látàrí bí ọ̀rọ̀ ìgbà àyè bárọ̀ tí wọ́n bá lọ fún ẹ má sọ èdè káàkiri yẹn ní pípẹ́ ẹ máa ṣèṣe káwọn káàkiri ní. inú táwọn káàkiri máa ń ṣe ni pé yẹ kùnrin gbogbo àkókò mọ̀ nǹkan ọ̀gbọ̀n pápá kan máa di apá kan lọ́rùn lọ́rẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ fún ọ̀pá àgbà. Níwọ̀n ọjọ́ ẹ má fi ọ̀ṣọ́ náà ṣe mọ́ ọ̀rí àwọn ẹni tá a mẹ́rin tó ń kọ́ ní ẹ̀yìn ẹ̀dẹ́lẹ̀ ìfún òun ìtẹ́lẹ̀ ọ̀rọ̀ wọn ti ẹ̀kú. Bọ̀rọ̀ bó ti ni ọ̀rọ̀ wọn ti ẹ̀kú. Lẹ́yìn náà, èdè tó ń pípọ̀ gbogbo àwọn nǹkan tí asọ̀gbẹ́ bẹ ẹ̀wọ̀n tó yẹn lébi ní kẹfẹ́ tó lébi ní mọ̀lẹ́bí kí yẹn. ọ̀sọ̀ ọlọ́run ẹ̀jẹ̀ ní ara àwọn ẹlẹ́kọ̀ọ́ ti yóò kú. ọba adẹ́dọ̀ tó wọn gáàkì ẹ̀ tó gbogbo àwọn ẹgbẹ́ àti kàńkọ̀ ọ̀rọ̀ ní máàpù tẹ́lẹ̀. ọ̀rọ̀ bá rìn ẹ̀jì rẹ̀ ṣùgbọ́n tí ó ní wáyé tó ń bí o lè dín ládéyìn ẹ̀mí ìsẹ́wí lẹ́yìn ìní ìdílé ló ń fa ẹ̀ máa ṣe bí àwọn káàmì ìpèsè lọ́sọ̀rọ̀ ìrora àdógó ìtọ́ ọ̀sẹ̀lá. Sábà tí wọ́n máa gba àwọn ọmọ apáṣẹ fún àgbẹ̀rẹ̀ ayélujára mọ́lẹ̀ ẹ̀má ṣe yẹ ọ̀. Mọ́gbọ̀n bá rí wọ́n tó ní ìyẹn jáde ní ìsáfẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta. باب وصف باب الاستنصاف للعلماء ẹnu ọ̀nà tí ń sọ nípa pé èèyàn máa ń dájọ́ fúta ní ọ̀wọ́ ìlú a máa ń dájọ́ fáwọn wọn máa ń sọ̀rọ̀ lọ́wọ́ hadithi mi ti àásùnú ní hadithi abdullahi ibn umar lábẹ́ báàbù yẹn. عن النبي صلى الله عليه وسلم قال ويلكم أو ويحكم انظروا لا ترجعوا بعدي كفارا يضرب بعضكم رقاب بعض. níbi ìbàyìí wọn lànà ẹnu náà ṣọlá ọsẹ àkíyèsí èyí tó ń ṣépè fún ọ pé wáyé láti ìgbé fún yàn ìdá ẹ àwọn lábá máa ń sọ àwọn akẹ́lẹ́mọ̀ kẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ wa dúró nípa rẹ̀ ìlànà kàtó ó máa ṣe òun ó ń dòrò ẹ ìsìlá ẹ wo láti rí ìkó sára ẹni ìfẹ́ ìpadà ti káàkiri ẹni tí wọ́n lọ sí ìsúná rẹ̀ tó tó lọ ó dà náà rọ̀ táwọn ìgbìmọ̀ yẹn sọ wọ́n ló lè gẹ́gẹ́ ìgbèríko tó ń tó lọ sí ẹ bá ti ṣe ọ̀tọ̀ ní kí ẹ̀ máa ṣe mí. Ẹ lórí ọ̀rọ̀ ìṣúná láyé ti bá a lè darí ẹ̀. Àti láyé ti ẹ̀kọ́ sáré, ọ̀la ẹ̀ ṣe ìdọ́dún sá, ọ̀la ẹ̀ ṣe ọ̀dọ̀ sámá. Ẹ̀ṣẹ̀ ni wọ́n gẹ́gẹ́ máa ṣe tán. Ọ̀tọ̀ ní kí jẹ́ ọ̀tọ̀ ní kò ṣe láyọ̀. Ìṣẹ̀láyọ̀ ni kí ẹ̀ sọ pé ìlú ìlú ṣe tọ́ Ìyẹn ni wọ́n ń nípa lè túmọ̀ rẹ̀ tó tó kú tó bọ̀. Mọ̀rọ̀ láàrin ẹni rẹ̀. Ẹni ìjẹun padà ní káàkiri ṣe pé ìlẹ́gbẹ̀rẹ̀ tó bá tó orí pa ọ̀dà bá ọ̀. Lápá tí wọ́n máa gba ọ̀run apáṣà ọ̀dà ìyọ̀nà. Wọ́n la lè fi sí kókó ìjọba tó fẹ́jẹ̀ láti ṣe ìparẹ́ ní ẹ̀tọ́ ni. Lẹ́yìn ìgbà tó máa bẹ́ẹ̀ láti ṣe èyí rọ̀. Eléyìí àlùmọ́ ìgbọ̀nmọ́ ní gbogbo jáde ló ń kálọ̀ ìdájọ́ ìṣòro dídè àbàdé dáàbò ẹlẹ́ẹ̀kan rèé ní àjọ láàrin wọn ìṣẹ́ ẹ̀ ìṣòro ìrẹ́jú wáyà nínú ní àwọn tó wáyà ètò ìpè ìlú ìjìlá wọn ò sì lè ra burú pẹ̀lú máa ṣe ọ̀hán ọ̀sán bẹ́ẹ̀ àwọn sẹ̀lmọ́ọ̀sì yẹn pọ̀ àwọn sákìlá ti dàbẹ̀ fún un. táwọn bá tu àwọn lọ́gbà a ìyá rẹ̀ dị ní níta ìdí ìwà àjàrà ọ̀dọ́ gbé sàfẹ́kùn rẹ̀ ní àti wọ́n máa ń àwọn gbólóhùn yẹn tó wọ́n àbúrò lọ ilé ìyá bàbá ilé iná ni a lò ṣàrà láti ìwé rẹ̀. Náà, àlàlá kẹ̀kẹ́ oníkẹ̀kẹ́ kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta kọ́sọ́ méjì lọ sí kiri lẹ́yìn tàbí òbíde èrò ti mú bọ́ọ̀lù ojú ẹ̀ náà lọ. òun náà wá wọ̀ pé ah, ó gbàgbé bọ́ọ̀lù sínú kiri èmi náà sì lù sí tèmi káfí tó dé ìlú ọ̀lọ́ ìṣòro. sẹ́rí òsì yé ó dàbí òbéèrè ni ọmọ àfiwé lọ títí fóònù inú fóònù ní lábẹ́ ẹ̀rẹ̀ ọ̀gbọ́n ni wọ́n ti rò. àwọn èèyàn ti ní ní ọdí lè kílẹ̀ ń tóbi wọ́n ni wọ́n sọ àjẹ́ ìyá rẹ̀ ní omi bọ́ọ̀lù ń ṣá àwọn àbùkà rẹ̀ bí ẹ̀ bá sì lè ṣe sú ọlọ́run àwọn àbẹ́ ẹ̀ rí kan náà àwọn sàhábà ní sọfọ́mọ rẹ̀ ibẹ̀ ìdámọ́ ni nígbà tó ń jáde láyé àtẹ́tẹ̀ ìlànà ìṣẹ́yìn. ibẹ̀ wọn ní pa wọn ẹni tí wọn kàbọ sí òun ọ̀sìn fẹ́ jẹ́ ẹni tí wọn kàbọ mo fẹ́ kẹ́yìn ní ọmọ mi kẹ́yìn jẹ́ ẹni tí wọn kàbọ sí kó ń da ju kẹta lọ sí wọn. ìkọ́sẹ́ tó gbàgbé fóònù sínú ọkọ̀ rẹ̀ nítorí ló ní fóònù lẹ́nu pé kẹ̀lẹ́ ti oṣù pàkàtọ̀ síra rẹ̀ kí ẹ̀mí fóònù yẹn wẹ́lọ̀ kí ẹ̀mí ṣe ìtàkùn téèyàn bá rí fóònù yẹn ìlọ́po rẹ̀ iṣẹ́ dáadáa tó tó lè fi ọlọ́run ní ìgbàgbọ́ ìgbàgbọ́ pẹ̀lẹ́ ní kóòtù ọjà kẹta tọ́jú ìfẹ́fà mọ́ sí ọ̀hún bẹ́ẹ̀ nígbà tí òṣèlú wa kó rẹ̀ nígẹ̀ yẹn dájú ní ẹ̀gbọ́dá ah, láti ilé rí ní ọjà tó kọ́kọ́ sí kò sí dára bíi ìtajà ẹ̀dá kọ́ra rẹ̀ bọ́ọ̀ láàrin ẹ̀mí kéèyàn dá fóònù ẹ̀mí ẹ̀ka ẹjọ́ òṣèlú ẹ̀fẹ̀ máa wà gbogbo máa wà àwọn àwọn ṣé ìgbáyà ló wúlò tó ní wọn ní àbí ayélujára náà wọn nígbà táyà sọ nígbà fóònù àwọn ẹlẹ́nu yẹn ó pè wọlé ìwọ̀n tó bá ẹ wàá rí àti èèyàn ọkọ ọmọ méjìlá bóde. adì aláṣẹ ẹ̀rẹ́ bá fi kọ́ ọmọ méjìlá wọlé ó sì wá tọ́ ní gbogbo ọmọ yẹn lọ́dún èèyàn yóò sí ní gbogbo adì ẹ̀sìn ìyá ọlọ́mọ méjìlá náà èèyàn lè kó èèyàn lè kó ẹ̀sìn mọ̀ pé adì ẹ̀lọ́pọ̀ ọmọ méjìlá wọlé ọ̀sẹ̀ kọjá àwọn aláṣẹ ẹ̀rì wọ́n ṣe jàmbá fẹ́yìn ní pẹ̀lú wọn kájẹ yìí ẹ gbọ́dọ̀ fi owó lọ ọ̀nà láàrin ẹbí rẹ̀ ẹ gbìyànjú kẹ́ fàájọ ọlọ́mọ méjì láwọ́ ẹ lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá rẹ ni ó ní mọ́sálà mi ìyẹn síyẹn lè rí adìẹ mọ́sálà ẹ gbárùn mi ẹ adalọ́fẹ́ bá lóhùn rẹ̀ lẹ́gbọ̀gbọ̀ gbọ́ wa sọ́kọ̀ fẹ́ lé ní ọlọ́run àti ewúrẹ́ ẹ̀yà gbogbo tó bá káàkiri pẹ̀lú ẹ̀yà báàmì ilé ẹ̀rí ẹ̀kẹ́ bí sọ̀rọ̀ láti ọ̀rọ̀ pẹ̀lẹ́ rí نحن جلسنا في مقام الأديب قدام جماعة حديث خالد الجهني طبعا nínú nǹkan tá a lè ní tá a nẹ́bí sùlá àtàláńkà kí lọ́kọ́ bá a lè ní kí lọ́kọ́ bá a lè ní. kí lè máa dára ilé àwọn nínú nǹkan bí yẹn lè ní mo sọ pé mọ́sálà mi nìyẹn. orí bẹ̀gẹ̀bẹ̀gẹ̀ ẹ lé kọ́ lọ à ìyẹn lè ní dáadáa. wọn bá ti yẹ ihun tẹ̀ lé ní òun ní nítorí pé kí lọ bẹ́ẹ̀ yẹra tó ní sí ibi tí ọ̀pọ̀ omi oṣù mẹ́ta ti ń bẹ nípò rẹ̀ ó lè jẹ́ di àníyàn ọjọ́ lẹ̀ yóò máa jẹ kí yóò máa rìn ẹ̀jẹ̀ lẹ̀ yóò sì máa rìn kí bálabàlá jákujàku ni ẹ̀rọ bá àjọṣù mẹ́fà tó rọrùn lóṣù padà ọ̀lẹ́sìn gẹ́gẹ́ lóṣù. ṣùgbọ́n níbi sọ̀lá sọ́lá sọ pé ṣùgbọ́n tó bá jẹ́ sáà mọ́ àdékọ̀ fẹ́ lómi ìtọ̀ bá ti mú tọ́bí tọ́ bá àbí ibi tí bá ti rìn kí gbalagbala ìfowópamọ́ pàdé. bọ́lọ̀ bá mi ẹbí mọ́sálà mi ìfúnni sọlọ́rọ̀ pé ọ̀padà fi wẹ́lẹ̀ òbèrè ìyá gbá ìyáwó àwa ta ni ìyá fún wa aláàbò àwa ta ni kálukú ti àwa ká ní tó. ọ̀ṣà ló hà mí wọ́n máa fi àjẹ lọ́mí ẹ̀ lọ́mọ lóde ìlú ọ̀gọ́rọ̀ àwa lè sọ fọ́lá padà wá tó ìrọ̀sọ̀mọ́ méjì náà yẹn wọ́n lọ bí wọ́n ti fi wọ́n lọ sílẹ̀ yorùbá rẹ̀ yẹ rẹ̀ kírun ní ẹjẹ́ àtọ̀ pé wọ́n kírun orí àtọ̀ ń bẹ ẹ̀lọ́ <laughs> aláì ìbẹ̀ wọ́n sọ pé àwọn àrùsọ̀lẹ̀ tí wọ́n gẹ́ lọ́nà ìlú ti pé níbi àràtà náà fẹ́ fẹ́ òtàtàrí yọ fún bẹ̀rẹ̀ pé náà fẹ́ sọ pé kéfèrè láàrin yìí bẹ̀rẹ̀ ọ̀fẹ́ lẹ́gbẹ̀kẹ̀kẹ̀ alárí da padà pé tí mo kírun tọ́báyà bá بيننا وبينهم الصلاة ومن تركها فقد كفر ويعني لا فعل لهم ونية pé ká má jọrọ ogún ọjọ́ tí islam láti ọmọ yẹn jẹ́ pé tí mo kírun ni ṣùgbọ́n wọ́n jẹ́ pa mùsùlùmí lórí méjèèjì ọ̀pá àtọ̀mọ́ra ọ̀pọ̀ tí mo bá yàwọn kílẹ̀ ẹ̀kọ́ kan àbẹ́ ẹ̀kọ́ báyìí wọ́n kílẹ̀ kọ̀ọ̀kan ẹ̀yọ kọ̀ọ̀kan lọ́jọ́ bí sẹ́kùn ní òfin ní alẹ́ ìrọ̀mọ̀tòlá nínú ẹ̀ṣẹ́ ìlú náà wọ́n ní ààrẹ gbé ìdájọ́ mi lórí káàkiri àìpẹ́ ẹ̀kọ́ tó mo lọ bẹ́ẹ̀ já ọkọ yẹnjú ẹ̀ pé òṣèlú ọba àbíyàwó pé wọn èé ṣe òṣèlú tó fẹ́ pọ̀ jù ẹjá sọ pé wọn èé kéwòn lọ́dún tí wọ́n kí táwọn yìí wà fún ọdún yẹn sùn ọlẹ́ má sẹ́ bọ́ ọlẹ́ jọ́rò jù bí àná ṣe alọ́gbẹ́ mọ ohun mùsùlùmí lánàá ọlọ́run bá nípa ìgbọ́gà jù mọ̀dá mi wá ń sàlàyé ẹnìkan náà olóṣèlú bá ìdíje àti dáfọ́ àti orí wọ́n tí wọ́n wá sọ pé jihadu dé o àti kìíní tó títọ́ ẹ̀sìn gbogbo lè ṣe ní òsè wọ́n ti di èrò báyà náà máa ń lọ. tí wọ́n sì lọ pàdé sílẹ̀ bá sùn fún ẹ̀ka ló ń wá ẹni tó wọ́n sì kò ní láàrin àti nínú àwọn ẹlẹ́yìn ọ̀sán nínú àwọn olóṣèlú ti gómìnà lọ́dọ̀ wa ní káàdì láti dábọ̀. ẹ̀yin náà wo mi ní ẹ̀dá sí ewu tó lọ kù ṣùgbọ́n ìrún o à láyé láyé. ó lọ lè gba mọ́sálásí wọlé wọ́n lè lọ́dọ̀ pé àwọn ọ̀fẹ́ káwọn oṣù yóò fẹ́ kí nígbà yóò ní wọ́n ó gbé gbogbo ògbìyànjú tó bá ní ní ọ̀dẹ̀ ẹkú wò yẹn náà. wàláhì òun náà ìlú gómìnà ní ẹni jẹ́ mẹ́ta yìí tó kú òun náà àwọn ọmọ Fún bẹ́ẹ̀ sí kẹ̀kẹ̀rẹ́ tó ló lẹ́gbẹ́ ìyàtọ̀ bẹ láàrin pé Mùsùlùmí ni wọ́n mọ̀ kírun. Ẹja yanjú ẹ̀ ní kọ̀ọ̀kan tó di náà. Àwọn méjèèjì kírun. Abẹ́kọ̀ kí àbí. Àbí? Okay. Ọbẹ̀ ẹ̀fẹ́ kékeré ni wọ́n ní. Ẹ máa sọ pé Mùsùlùmí ni wọ́n. Kásìrì ni wọ́n. Wọ́n ń bọ́gi bàbẹ̀ tẹ́lẹ̀ ó ti kílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ti wí lẹ́lẹ̀ làwọn òbí gbà wọlé káfíìrì ni wọ́n mọ̀ sí ìgbà islam hàlù. kí ni ìyàwó ẹ̀ ẹ̀hún dáwò àbí káńtírà níyàwó rẹ̀ ẹ̀hún dáwò nípa ìyàwó yẹn ni pé ṣé bọ́jú bọ̀pẹ̀ tó bá jẹ́ bọ́jú bọ̀pẹ̀ níyàwó yẹn tó jẹ́ pé gbogbo kíní ẹ̀yẹ gbọ́dọ̀ bá farabalẹ̀ yẹn jù rẹ̀ tó ti gẹ̀ẹ́sì rẹ̀ ẹ̀ẹ́ tó bá yẹ ṣé bọ́jú bọ̀pẹ̀ níyàwó yẹn ẹ̀hún dáwò sọ náà ni pé ọwẹ́ ló bí ìṣẹ̀ ọ̀rọ̀ tí wọ́n fi ṣe kí lọ tí wọ́n á fi nígbàgbọ́ wọlé àmọ́tòmọ̀ onílẹ̀tún kẹrún ní mùsùlùmí. tọ́rọ̀ yẹn ti clear bẹ́ẹ̀ ẹ̀rú ló ń bèrè tó nígbàgbọ́ wọ́n tẹ̀ lórí orí ìjọsẹ́ mọ́ tí èsì ẹ̀rú lọ lóde. bọ̀rọ̀ bó ti tí ì bá ṣe àwọn ẹgbẹ́ ẹgbẹ́ àwọn náà lè bẹ́ẹ̀ bọ́ sínú ọ̀sẹ̀ bọ̀ tí ọ̀fà lọ ti kẹ́kàn yẹn tí kan rí sí ilé ìlú ṣe tó bá jẹ́ ilé ìlú ṣe àrètò fún túká torí pé ṣẹlẹ̀ àgbà yìí pé àǹfààní wà fún ẹ̀yin lẹ bá fẹ́ fẹ́ ju yóò pé ẹ fẹ́ wọn. mo ọmọ dé bẹ́ẹ̀ ní ìjọba ìwé níṣẹ́ láti sẹ́kẹ̀rì kiri yóò ẹ lè fẹ́ wọn. mo ọmọ dé ní ìwé sọ́ba adẹ́dá bá bí ọ̀gá ẹni ní ọ̀gá nǹkan pé nínú àgbọ̀dọ̀ ṣe. mo ọmọ bá rìn jẹ́yàwó yẹn ṣe kiri yóò lòun mẹ́ra sí lọ. òròjú ṣe kọ̀ padà lọ sọ́ọ̀tì wọ́n tó bá jẹ́ bọ́sí ìgbọ̀ngbọ̀n bọ́sí ìgbọ̀ngbọ̀n mo bá sọ náà nìkan fún yẹn bílẹ̀. tẹ̀síkẹ́sì ń bá fẹ́ lò pẹ̀lú gbogbo ẹjọ́ nìyẹn wọ́n ti ìlà àti bọ́sí ìgbọ̀ngbọ̀n kó ti pé wọ́n fẹ́ máa sáfẹ́ yẹn náà ní ìgbé tó bá rí tí wọ́n gbé àwọn olórin Jésù yẹn lọ́dọ̀ máa máa ti fẹ́ máa ti yóò máa mánéjì ẹ̀ lọ́rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ nà. Nà. Àlùkò sọ́lá àgbọ̀nà. àtọ́ba dẹ́dà lẹ̀ tọ́ba já ti tó orí ilẹ̀ tó tọ́ wípé sábà bí irú bàbá rẹ̀ wá látọ̀dọ̀ yẹ kó ṣe tiẹ̀. Kọ̀ọ̀ bá nìyẹn ti yé àwọn nǹkan kan ń bẹ tó ti pé ọ̀rọ̀ òde bí ń bẹ̀ lọ́rùn bí wà. Ọmọ mi ò ní làákà àbí ọmọ adá ọmọ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ yóò wọ́n bàbá lè ṣe wọ́n máa ṣe fún ọ máa rú máa rọ wọn máa láti lè ṣe àwọn dáadáa ó lè máa rí mi. wọ́n ẹ̀kọ́ hẹ̀ sọmọ bẹ́ẹ̀ tó kọ́ darí ọ̀nà sọ́dọ̀ ọlọ́run kó wọn sì ṣe Last month. Ẹ̀rí gbogbo bọ́ọ̀lù yẹn, ọlọ́ọ̀fún lásán, ọwá jèrè ọ̀rọ̀ lára ẹ̀sìn mẹ́rin yẹn, ló mọ́ fún aláwọ̀ àti lánà ẹ̀dá kó fi ilẹ̀ pẹ̀lú ti tó ń ṣe yẹn nínú ìlàjú sọ ń pa wọn ẹ̀ sílẹ̀ pẹ̀lú aburú máa ń ṣe ọ̀rẹ́ wọn ní sẹ́rù òfin tọmọdé wọn ò ní ṣiṣẹ́ ìjọba wọn kí ni wọn lọ́kọ́ ṣàtúnṣe gbogbo wa wọn aṣojú ìjọba gbogbo ẹ̀ pátá ara wọn sí ìjọba a máa ní wáípà tí ò ní panẹ́panẹ́ ó yẹ kẹ́ máa kó òkú kẹyẹ rì tó bá ti di bọ́rọ̀ orí bẹ́ẹ̀ ni ọya panẹ́panẹ́ tó ní ọya máa kó ìwé tó o ní lórí fẹ́ lómi ìgbẹ́ ó ti wo parí sí Bísẹ́ ló ní ìṣòro gbogbo ẹ̀ pé ní wọ́n kọ́ ṣàtúnṣe gbogbo àgbà àgbà àti àwọn àgbà náà. Lábẹ́ ìrọ̀rí kúrò ní ọ̀pọ̀ bàbá yìí. Ṣé a lè ka kí ọmọ ìfẹ́ jẹ́ ogún díẹ̀rẹ́ ogún yẹmí gbogbo ẹ̀ kó máa pèrè ní ẹ̀sìn ìṣèkínní kan lébi àtàkì àgbà. Àyè òmò ọ̀sán ní jẹ́ ogún díẹ̀rẹ́ bàbá ẹ̀ a máa jẹ́ mi. Ìfádé yìí ló abẹ́ ìjẹ́ bẹ̀ lọ́nà àjọ àbúlá ìfádé yìí. Àá ó sì máa jẹ ẹni yẹn. Ebi ń sùn, ó lè wọ ọbẹ̀ dáadáa tó bá mílíọ̀n. Àwọn àgbà fẹ́ sùn sí ìgbìlẹ̀ yìí. Ẹ̀sìn wo ni tí bàbá ẹ̀ fẹ́ sùn? Mo kún fẹ́ máa parọ́ mi. Ìwọ ló fẹ́ sin náà. Nígbà tí eh, sísá bàbá àtàlà lọ sọ pé my father dey has a car lórí àbí lórí. Wọ́n ní bàbá òun lọ́mọ. Ọ̀pọ̀ àrọ́ ni ó. Bàbá rẹ̀ ẹsẹ̀ lórí ìdíje ògùn ọkọ̀ yọ lọ pa nítorí pé àwọn máa ń kọ̀wé lọ́jà àwọn bá fi rọ́pọ̀ yẹn lè ọ̀gbìn bàbá rẹ̀ òkúndìrín ní jẹ́ fàdé yìí ni fàdé yìí náà lọ́ba jẹ́ láti ní akúláì fàdé yìí ọ̀sán sí áàlẹ̀ o. Àyẹ̀wò sọ̀rọ̀ àwọn ọ̀sán. téèyàn lè ṣe ń sìn sọ lọ́sẹ̀ a máa ṣe wá àsìkò a sì máa rà á máa sọ́ra wọn. kódà irúfẹ́ irú wọn tí wọ́n bá kàn wọ́n láàyè láàyè tó fi máa wáyé wọn máa bẹ̀rẹ̀. ẹwà àwọn ni wọ́n sọ pé àdọ́gbò ní ìsìláàmì wọn ní mùsùlùmí nílẹ̀ sùtà àwọn ti fi káàkiri lọ. Èmi ìtọ́ dájú tí èèyàn bá ti mọ̀ wọ́n. Gbogbo ọ̀rọ̀ tí ọba ti di pé ọ̀rọ̀ tí èèyàn tẹ̀ sí lọ́rọ̀ ìlọsíwájú ìsìláàmì ní ìrẹ̀sọ̀ra. Àtọ́bá ní ọ̀sẹ̀ tẹ̀lé ìlọsíwájú ìsúnmọ̀ "Ah! Àwọn oníṣòwò kò pé pé ti wá àti ìtàlómi o. Abẹ́ wọn ṣe wíńdì ìtàlómi o àgbà ọ̀ká sì rí kẹjá fún un dáàbò bí láyé náà áà tẹ́fà ti wojú lẹ̀ tẹ́rì lébi ọ̀gbẹ́rù sí pẹ́pẹ́ yà máa yọ tẹ́ ìgbérù ẹ̀wọ́n abidjan ti sọ̀rọ̀ tó ti kojú ara yín lọ́rọ̀ sọ pé ayé ìlẹ̀ sálà lọ́rọ̀ ó ti lè ti wàhálà. wọn bá mi ẹni yẹn àwọn àgbẹ̀ pé àmọ́ ọ̀nà tó hadith ìyá wí fún wa lẹ́nu òjíṣẹ́ ọlọ́run tó láti sọ̀rọ̀ pé bí ẹ bá ń mọ sọ̀rọ̀ tí wọ́n yín wọ̀ kù. àgbàbí àmọ́ wọn ní sọ̀rọ̀ ìgbà tó bá wọn ní má dàrẹ́ rà gẹ́gẹ́ bí ní àwọn káàdì wọn náà tuntun ká kékeré ju wa tó. ọdún ọ̀la ìdá wọn tún tún ní gbọ́ ìwà àti ọba ẹ̀ lára yàgò. ó sì lè yára bẹ́ẹ̀ ni ẹ mọ̀ nípa àwọn ẹgbẹ́ òṣèlú. ẹ̀dígẹ́ ti bẹ́ẹ̀ kẹwàá sọ pé ah, ọ̀sáwò kan àkùnsáwò ní ìsìláàmù ọyẹ ẹja máa sọ ohun dáàbò áà ah! ẹ̀rọ àdìsọ ọ̀gá àwọn àṣàrò jẹ́ ẹ̀mí wà ọ́ àwọn àṣírí dáadáa sọ̀rọ̀ ìsìláàmù láti gbé sábẹ́ rẹ̀ kókè ìdàrínú jáde àwáyé ìdílé. ẹ wá tìlẹ́yìn bó lẹ́sìn rí àbáyọrí níbi bùkátà ilé ẹlẹ́sìn. وكما قال فإن كل ذي نعمة محصور torí gbogbo ẹni tó bá jó lílẹ̀ ra àwọn èèyàn sì èyí kan kẹwàá tẹ gbogbo ẹ lẹ́ẹ̀ náà báyìí lọ́ọ́ ya ẹ máa kọ́ ẹ kù tó bá délẹ̀ sọ lójú táyé mi á. ọ̀rọ̀ yẹn ń tọ̀ lálẹ́ yẹn wò wọ́n tó ń ṣe àtàwọn oníbíjà lágbájá wọ́n tó ń ṣe àtàwọn ọ̀ṣẹ̀gbọ́n ní ìdíje ìtọ́lọ̀ yẹn lẹ́ẹ̀ kó o bá ilé ìwòsàn láti. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت Ah, okay.